fún ló lè kọ́ àwọn wa. mo fòrè fún ló lè kọ́ àwọn ọmọ wa. ọmọ tó bá wọ ní ẹ̀kọ́ mo fìlè oríire náà máa mú bọ ẹgbà bẹ́ẹ̀. ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. mo fìlè hó gúpa schools ní ẹja máa lo ẹ má bojú báwo kẹ́kọ̀ọ́ láti ìpele pre dss class tẹ́kọ̀ọ́ tí wà kọ́gbóyèdè sanẹ́wò sì ní gbẹ̀yìn. sound qualitative islamic and western education competent is Arabic language, daily Quran memorization, experienced and competent teachers, sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application kit, bounty dọ́dọ̀ wọn rè. Muslim ìfẹ́lódún ìjóbi area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́lárò, Ajíbọ́lá street, beside Àlàáfíà bread bakery Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ mọ́ àwọn ọmọ wa lọ sí Muflihun. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin ará alé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun group of schools tó kalẹ̀ sí àdúgbò muslim fẹ́lódò ìdí òbí àti ní àdúgbò muslim masala road ajibola street nílùú ìbàdàn wambi tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run ọba àlejò ọlá gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run jẹ́ àjọ jèrè láyé àtijọ́ ògbéǹde àtìyámọ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà látinú alukoran èyí tí akẹ́kọ̀ọ́kùnrin wa abdullah afọlábí tí yóò kà fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويا قوم ما لي أدعوكم إلى النجاة وتدعونني إلى النار تدعونني لأكفر بالله وأشرك بي ما ليس لي به علم وأنا أدعوكم إلى العزيز الغفار لا جرم أن ما تدعونني إليه ليس له دعوة في الدنيا ولا في الآخرة وأنا مردنا إلى الله وأن المسرفين هم أصحاب النار اذكرون ما أقول لكم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد ọlọ́run má já àwọn ọmọ náà gbàgbé mọ́ o ẹ jẹ́ ó ka àdìdì fún wa bísímìlá. fọlá rasulullahi sallallahu alayhi wa sallam ittaqillaha aisuma kunta wa atbi sayyi'ata alhasanata tamhuha wa qaliqin nasa bi kulkin hasan wa wawu tirmidhi Translation The Prophet of Allah, peace be upon him, said, Fear Allah wherever you are and follow up the bad deed with the good deed. It will cancel it and be a well towards people. Transmitted by Tirmidhi. Lessons from the Hadith. one, A Muslim should be God-fearing in whatever situation he finds himself. Two, The fear of Allah should always be in the hearts of people. Three, Muslims should be of good behavior to other people. Four, Muslims should follow up their bad deeds with good ones. Five, Muslims should follow up bad deeds with, with, with sincere repentance so as to erase it. 6. Repayment of bad deeds with good ones should be practiced among Muslims. Ọlọ́run bá mi fún àwọn ọmọ yìí ní àlùbáríkà tó pọ̀ kó jẹ́ kí àwọn òbí wọn kan jèrè wọn. Ẹ̀yin arúfin Ọlọ́run apá kejì ìdánilẹ́kọ̀ọ́ wa tá à ń bá lọ mọ̀rẹ́ o. Al-Muslimun wa Mùsùlùmí àti gbèsè jíjẹ òun làlàyé tá à ń ṣe é bọ̀ o. A ti ṣàlàyé ní ẹpisodù wàhùn bí gbèsè sí jẹ bí èèyàn jẹ gbèsè kó ní gbèsè lọ́rùn kọ́ wá kú lẹ́ńtọ́ jẹ gbèsè kí gbèsè ó wà lọ́rùn rẹ̀ dọjọ́ ọkú wọn ò tún wá bá a san bí yóò ṣe jẹ́ kí ọmọ wọ àlìjẹ́nnà a ti sọ àdíìsì méjì gbapò lórí ẹ̀ ẹ̀yin arúsìn ọlọ́run ní ìtẹ̀síwájú àdíìsì eléyìí náà tó dẹ́rù bàyàn nípa ọ̀rọ̀ gbèsè ìlàsẹ̀ ń sọ fún wa pé kèé máa ṣe ń tọ́pọ̀lọpọ̀ èèyàn ń jẹ gbèsè lé lórí lónìí lọ́mọ yẹ ká máa yáwó lé lórí kọ́lọ́n kọ́mọ̀jọ́ kọ́mọ̀jọ́ já sí pé gbèsè òun ni ò ní já wọ àlìjánná o nínú hadith eléyìí tí ìmáàmù wa Ahmad tí wọ́n gbà wá àáfàá wa alhakim àwọn náà gbà wá hadith yìí ni hadith Muhammad bin Abdullah bin Jash kọ́lọ́n kó bá ní yọ́nú sí wọn nínú hadith yìí anabi wa ń sọ nípa bí ọ̀rọ̀ gbèsè bó ṣe burú bó ṣe lágbára àti tó le koko tọ́lọ̀wọ̀n bá àlékè ọlá sọ lórí rẹ̀ nínú àdíìsì yìí àfa àwa tó gbà wá lóhùn wa tó ní fàṣà àlùtù rọ̀ṣúlà lọ́ọ̀yì sọ́lọ́lá àlèwọ̀sálàm má tẹ̀sídìdù lẹ́bi inú zin irí ànábì kí ni nǹkan tó le koko tí wọ́n sọ̀kalẹ̀ lórí ọ̀rọ̀ gbèsè ó lànà bí wàá ní wípé so orí tí wọ́n sọ̀kalẹ̀ tó lè fi dá ẹ̀ ọ̀rọ̀ gbèsè mọ́ ní òun lọ̀rọ̀ ńlá tọ́lọ̀wọ́n bá ń wá wa ń sọ̀ra lórí rẹ̀ ànábì wa ni wà lẹ́bì nafsu muhammad ń bì yẹ́dì mo fi ọlọ́run tẹ̀mí èmi muhammadu sallallahu alayhi wa sallam ti ń bẹ lọ́wọ́ ẹ̀ mo fi búra láwọn àna rọ́jùlan kùtìlà fi sabilillah ànábì ní tán bá pa ẹnìkan sójú ọ̀nà ọlọ́run tọ́lọ́run ló ṣe pé e jáde láyé súnmọ́ àṣà ó tó padà wálé ayé ó tó sẹ̀mí súnmọ̀ kùtìlà fi ṣẹ̀dí ilé la wọ́n tó pa sójú ọ̀nà ọlọ́run súnmọ̀ àṣà ó tún sẹ̀mí ó tún kú wọ́n pa sójú ọ̀nà ọlọ́run wà àlẹ́ ìjà inú ọwọ́ àjẹ gbèsè máa wùdí xìlà lìjà ná hátà yẹkùdíyàdá ìnáwó ànábì ló ń tàn wọn ní jọ́ wà lùjà náà títí yéé san gbèsè rẹ̀ tàbí nínú kíkà míì hátà yúkùdọ̀ ọ̀dá ìnáwó tí wọn fi bá a san gbèsè ẹ̀ àwọn tó fi í eri ẹ rí i pé bẹ́ẹ̀ bá ń wo àwọn àdíìsì tá a kọ́kà lánàá yẹn ní ẹ̀físọ́dù àwọn àwọn yẹn lè eléyìí wá ń fún wa ní klọ́ọ̀sì kan tó yẹ ká ṣàkíyèsí pé èèyàn bá kú sójú ọ̀nà ti wà lórí ẹni tó kú sójú ọ̀nà ọlọ́run ni pé straight kò ní í ọba n ò ní bí ní kankan àlìjẹ́ straight paradise straight òun ni ṣùgbọ́n ní ìsọyẹ kó gba tíkẹ́ẹ̀tì àlùjẹ́ náà kó máa lọ ọ̀nà àlùjẹ́ náà ṣòṣe ọ̀rọ̀ bá di àtòdìjẹ kí lọ́fà tí ò ní jẹ́ ọwọ́ àlùjẹ́ náà torí gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ ànáfì ní àyàfi tọ́já sí pé wọ́n bá san gbèsè yẹn èyí ò làwọn tó fi ilẹ̀ ọ̀dà ìwọ́tọ̀ wá jẹ gbèsè tí wọ́n kọ́ jẹ gbèsè ńkọ́ wóru wàhálà tí ó débọ̀ tó bá di ọjọ́ ọ̀gbẹ́ndẹ̀ àlùkìyámọ̀ kọ́lọ̀ wọn bá àlékè ọlá kọ́lá àánú èmi àti yín lójú àǹfààní tó bá wá rí bẹ́ẹ̀ pẹ̀lú àwọn àdíìsì yìí àtàdíìsì kan tí mo fẹ́ fi kún tí n tó wá máa mú àwọn ìdájọ́ eléyìí tá a máa lò ká lọ́ bá tiẹ̀ wá di kànáǹdìdá gan ká jẹ gbèsè àǹfààní ká tún lọ wò ẹni tó bá jẹ gbèsè ànábì èkìrùn sí wọn la ẹ̀yin ìmáàmù nínú òlù ọ̀rọ̀ kan yìí o mùsùlùmí tó kú kẹ́ ẹ tó kírun sí la ẹ ṣàánú rẹ̀ ẹbí gbogbo àwọn fámìlì rẹ̀ ẹbí gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ ẹbí gbogbo àwọn ojúlùmọ̀ bàbá wa tó kù yìí ta ni wọ́n jẹ nígbèsè o ẹbẹ̀rù ọlọ́run o tẹ́ẹ̀ bàbá òde kò ní là àlùjẹ náà o wọ́n gbé gbogbo sẹ́ẹ̀rẹ́ rẹ̀ á ní o kò sàlùjẹ náà kankan fún ẹ̀yin ìmáàmù ìjẹ́ ìṣe bẹ́ẹ̀ ṣé kèéṣe owó tá a pa lóde olókùn ló tóbi sí wa ju òkú tá a fẹ́ gbowó lórí ẹ̀ kọ́mọ̀rì bínú ọlọ́run nínú sàárè lọ wọ́n nìkan nú àwọn àdíìsì ìfẹ́ torí sí mẹ́ta bẹ̀ ń sọmaláìsì gbogbo ẹ̀ papọ̀ nínú àdíìsì eléyìí òun làáfọ́ àwa sálámà bùnú làákùá òun ni wọ́n gbà wá sálẹ́nìkan kú nínú àwọn sàábé láyé ànábì sallallahu alaihi wasallam ànábì pé èrè pé sọ́jẹ́ gbèsè kọlu láà wọ́n ní ọ̀jẹ̀ gbèsè nígbà tí ọ̀jẹ̀ gbèsè ànábì fasọ́lá àlẹ́ ìhà ànábì wá kírun sí jànáza ó kírun sí òkú yẹn la nígbà wọn ti ní ọ̀jẹ̀ gbèsè wọ́n bá tún gbé òkú mi ìdè ànábì ní wípé alẹ́ àlẹ́ ìdè inú ìjò tó jẹ gbèsè wọ́n bá ní náàm bẹ́ẹ̀ ni ọjẹ́ gbèsè anabi nífa àlítàrọ̀ kàṣà ìhàn ìjọ ní nǹkan tó fi ilẹ̀ ńlẹ̀ ayé bí ìjọ nílé tí wọ́n lè sáré tà tí wọ́n lè san gbèsè ìjọ ní mọ́tò tí wọ́n lè tà sóní fóònù tí wọ́n lè lùtà ń gbàǹjo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ fámílì òkú ẹ má torí ibẹ̀ ẹ fẹ́ jogún tá a bá hàn sí yín pé bàbá yín tó kú màmá yín tó kú ẹ̀gbọ́n yín fóònù rẹ̀ ẹ lùtà àwọn tẹ́ ẹ bá lè sáré lùtà tálẹ̀yìn tẹ́ ẹ jogún ẹ lówó lọ ni o tẹ́ ẹ bá lówó lọ tẹ́ ẹ bá jọmọ rẹ tẹ́ ìsọmọ bọ̀bọ̀ tẹ́ ẹ bá jẹ́yàwó rẹ tẹ́ ìṣèyàwó òbú tẹ́ ẹ bá jọkọ rẹ tẹ́ ìṣọkọ òbú tíyàwó yín kú owó ti yín òun tẹ́ ẹ ní òun ẹ ti san gbèsè rẹ̀ ńgbọ̀ jásí pé dúkìá tó fi ilẹ̀ náà ẹ̀yin náà lẹni tẹ́ ẹ pin eyín oní tó yẹ ká máa sáré kèé ṣe bá ṣe ròmọ̀là kèé ṣe bá ṣe ta tẹ́ǹtì kèé ṣe bá ṣe rò pàǹdí ẹ̀yìn òkú padà ah! nǹkan ò yí àwọn mùsùlùmí lẹ̀ yorùbá yìí ọlọ́run jẹ́ oyé wa ẹni ìmáàmù ọlọ́run bí ẹ̀yin náà o tó bá já sí wípé bókú òfé ní áǹdì sínú sàárè bí ó ṣe wà lùjẹ́ náà ò nítumọ̀ sí yín ọ bẹ́tà kẹ́ ẹ má ti rùsírù òkú bẹ́ẹ̀ la ẹ ṣèwádìí ìjókòó yìí ìjẹgbèsè eléyìí òun ni ìṣesí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà wọn lọ jẹ gbèsè ànábì ni tó fi nǹkan lẹ̀ wọ́n ló fi kíni o ó fi sàlásàtù dáná ní ẹ̀ ó fi dínàrù mẹ́ta lẹ̀ ànábì ní tó bá rí bẹ́ẹ̀ ní tó gbèsè tó jẹ owó èèyàn ká ànábì ní ẹ máa kírun sí onísọ́ọ̀lù aláàsọ̀ ibìkùn ẹ máa kírun sí èèyàn yìí tí ò ànábì ọ̀sọ́ wípé bí n ṣe kírun sí láwọn ó ti ránú jáàná mọ́ ànábì fẹ́ fi jẹ́ àmọ́ bó ṣe lágbára àṣetùmẹ̀ ni pé tẹ́ ẹ bá fẹ́ kí ni ànábì ọba yín kírun sí la ọyẹ ẹ̀sà owó tó jẹjọ ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ ibo lẹ wà ọyẹ ẹ̀sọ owó jọ ẹ má jẹ́ odijọ́ kẹjọ òkú kẹ ẹ máa táàkì owó wájú àwọn àfa bí ẹ ń kówó tẹ ẹ fáwọn àfa ní òdìdókòó jìyà wájú ọlọ́run ìta àfìmọ̀ pé èèyàn rẹ̀ nìyí ẹ nífẹ̀ẹ́ bàbá yín tó kú ẹ nífẹ̀ẹ́ ọ̀rẹ́ yín tó kú ọyẹ ẹ dáwọ́ gbèsè jọ nígbà tó wá di pé ànábì èmi ọba yín kírun sí láwo ẹn tó jẹ gbèsè ní tó fi ilé ò lè san gbèsè rẹ̀ ẹ mọ̀ kó bá mi wájú ọlọ́run sàádé kan wá ń jẹ́ àbúrú kọ̀tàádà ó ní èrè òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam bá ní kírun sí la èrè òjíṣẹ́ ọlọ́run wá àláyé àdáyé nòru gbèsè tó jẹ èmi ni màá san jàmọ́ ẹ̀ wo àwọn ọ̀rọ̀ ìbò ṣe nípọn ah! ọlọ́run ṣàánú wá ń bí ọ̀rọ̀ gbèsè o jàmọ́ tó bá wá rí bẹ́ẹ̀ ẹ ti rí bí wàhálà ṣe wà kè wá ṣe pé gan-an lọ́jẹ́ ṣòro tó àìlo àwọn ẹ̀kọ́ ìsìláàmù eléyìí tó lórí ẹ̀ ìyẹn ni oja wa bọ́ síbi àwọn ẹ̀kọ́ wo òun ló ká lò pẹ̀lú gbèsè àáfàá ní alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ tọ́rọ̀ mọ́ gbèsè ni pé kọjá sí pé n tá a fẹ́ yá owó lé lórí n tá a fẹ́ jẹ gbèsè lé lórí nínú àwọn nǹkan mo ti sọ ọ̀rọ̀ ìtí ń jẹ́ hajiyat kamaliyat nínú ẹ́písòdù alákọ̀ọ́kọ́ ẹ̀yin arúsìn ọlọ́run iṣẹ́ ẹ fẹ́ yáwó lé lórí ẹjọ́ ọjà sí pé nǹkan pàtàkì tó nídìí ká yáwó lé lórí tọ́jẹ́ pé tọ́ta ẹni gan bábá ní gbọ́ téèyàn bá kú tán yọ̀ọ́ bá àyàn san nínú gbèsè yẹn ìníká máa yáwó lé lórí ìyẹn jẹ́mọ́jẹ̀mọ́ àkọ́kọ́ ẹ ṣàkíyèsí ẹ̀ dáadáa ẹlẹ́kejì gbogbo owó tẹ́ bá yá láyé kọ́mọ̀jà sí pé rìbá wà ń bẹ̀ ibi tọ́pọ̀lọpọ̀ ẹ̀yin òkú kó bára yín nù irú yín ò ní wúlò fún yín jọ gbèǹde àwọ̀ ẹ̀yin ò ní wúlò dáadáa tẹ̀ ń ṣe ò ní wúlò àwọn tẹ̀ rò pẹ̀ nítorí wọ́n yáwó àwọn ìyàwó yín àwọn ọmọ yín wọn ọ̀rẹ́ bí àti bá san gbèdé ń bẹ́ẹ̀ bá kú ìtí ọ̀wà padà ṣẹlẹ̀ ni pé gbogbo ohun tó fi yẹ kẹ́ ẹ gbádùn ọ̀nà òsàrè lọ́dọ̀ ọlọ́run ìyàlẹ́ ẹ̀tún bá pàdé jẹ̀mọ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ rí pówó tẹ́ ẹ fẹ́ kò ní lè lè nú torí pọ́lọ́run ọba ti ṣépè léèlé gangan ó ṣépè láwọn tí ń yá àyàn lówó èlé àwọn tó ń yá owó èlé ẹni tó jẹ́ ẹlẹ́rìí akọ̀wé owó èlé wọ́n jẹ́ ìrìn èèyàn mẹ́rin ìbínú ọlọ́run ọba ń bẹ lórí wọn gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ yá ẹ rí i wípé nǹkan tí ò lélẹ̀ nínú ni ẹlẹ́kẹta gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ yá láyé yín fàkáàtì búhù ẹ̀kọ́ lẹ̀ kí ni ìtumọ̀ kẹ́ ẹ̀kọ́ lẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé ẹ jẹ́ kí àkọọ́lẹ̀ kọ́ wà lórí àwọn tẹ́ ẹ fẹ́ yá èmi Rasheed ọmọ Ashim mo yáwó lọ́wọ́ iléeṣẹ́ báyìí mo yáwó lọ́wọ́ èèyàn báyìí iye tí mo yáre bí màá ṣe máa san rèé kí n wá jẹ́ káwọn tí wọ́n jẹ́ wáráfà àwọn tí wọ́n lè jogún mi kí n jẹ́ kán wà wí àpè gbèsè ṣe kí ni o gbèsè ń bẹ ní ọrùn mi eléyìí wà nínú májẹ̀mú táwa wá ẹlẹ́rìí méjì bọ́lọ̀ ṣe sọ ní àyà the longest verse nínú Quran ọkùnrin méjì táàbàrọ̀ ọkùnrin méjì wàrọ́jù ló ń wà múra àtà ẹ wà wá ọkùnrin kan àti obìnrin méjì tí wọ́n jẹ́ ẹlẹ́rìí táàkọ́ lẹ̀ pa yára wa ní kíni owó ìwọ tó ọmọ ẹ yáwó tó ọmọ farapamọ́ fáwọn ìyàwó rẹ àwọn ọmọ rẹ ń jẹ́ ọba kú ọ̀wájà nàmọ̀ fúnra rẹ ni ìyẹn ni ìlànà tọlọ́ọ̀ àti sunnah nabi wa muhammad sallallahu alaihi wasallam á pàdé ní episode three lórí ọ̀rọ̀ alimuslimun wa duyun ọlọ́run ṣàánú wa ọmọ ìjà kúlẹ̀ tí ó jẹ gbèsè o ilé ẹ̀kọ́ alimuflihun àwọn náà ṣe onígbọ̀wé ètò ẹ lè fẹ́ ẹ máa gbà sórí zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la táàtò máa pàdé ìyọ̀nà ayélujára islam rasheed hashim abu anas asalaamu alaykum wa rahmatulahi wa barakatu.